رسول مرسل ولا أحد من خلقه أكرم بني آدم وشرفهم وحمى نفوسهم وجعلها ملكا لهم لا تصرف لأحد على نفسه بغير حق وربنا سبحانه وتعالى أحمده على نعمه ظاهرة وباطنة وأشكره على نعمة الإسلام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 بهذا أوصى ربنا سبحانه وتعالى جميع خلقه وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت بقدر واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإيمان الذين أكرمهم الله سبحانه وتعالى بالعلم وجعلهم لعباده المؤمنين أئمة كانوا في الاستقراء يستنبطون أحكاما رائعة مما فهموه من نصوص الكتاب والسنة ومن ذلك اختلاف أهل العلم بين قوسين عن يعني القتل إلى قتل عقد وخطأ وشبه عقد وما أجري مجرى الخطأ والقتل بالتسبب فكل نوع من هذه الأنواع جمعها أو جمعه بعض المذهب وترك بعضهم بعض الأجواب ولكن أثبتنا أن الإمام مالك يعني رحمه الله تعالى ما قسم القتل عنده إلا على نوعين احتجاجا بالكتاب فالذي ثبت من كتاب الله سبحانه وتعالى عمد وخطأ وأما قسم أنواع القتل أكثر من هذين النوعين فعليه الحجة ولكن الحنفية زادوا على هذه الأنواع حتى لو عندهم خمس أنواع فأضافوا وافقوا على الشافعية بشبه عقل ثم زادوا ما أجري مجرى الخطأ وزادوا القتل بالتسبب وما زلنا ندور حول القتل بالتسبب كما سنبين قول كل مذهب من هذه الأنواع نسأل الله السلامة ونسأله التوفيق ونتمنى من الرحمن القبول وأن يوفق الجميع لما يحبه ويرضاه ìsìnkú àtàwọn àdìbí ìlú àti ẹ̀kọ́ àdẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dọ̀ sílẹ̀ ẹ̀dọ́ máa ń gbàgbẹ́ lẹ́kẹ̀ ẹ̀kọ́ mọ́ wa alọ́gbà ìsàlẹ̀kọ́ kí àdẹ́bí wa láti ìsàlẹ̀kọ́ wa láàrẹ̀ àti àwọn àti ọ̀sọ̀ ábà rẹ̀ kí àwọn ẹ̀rẹ́ pẹ̀lú àwọn ọ̀dọ́ pẹ̀lú àdẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dọ̀ sílẹ̀ níjọ́ tàbí ẹni tó kó nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ní pẹ́pẹ́ sínú lápẹẹrẹ èèyàn ń gun pléènì àdìbẹ́lẹ̀ ìṣàlọ́ ọ̀rọ̀ pilọ́tì tọ̀yáàmù ẹni tí wà pléènì ọwọ́ alùpàá ló sì wúrọ ọmọ aráyè sọ̀rọ̀ pẹ̀lú ìròyìn bọ́bà lásìkò tí yọ wọ̀ṣẹ̀ fún adó ó sì mọ̀ ní ara rẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lé mistake oṣù lẹ́yìn bí one thousand kí ni àwọn ìdájọ́ yìí bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò ti pa ayọ̀ ìsìláàmù ni yóò máa yẹjú rẹ̀ nípa ọ̀rẹ́ àwọn ń bá ọ̀rọ̀ bọ̀ nípa wípé ìran ìpààyàn méjì ó ní ìpìlẹ̀ táwọn àfọ̀ọ́sì apẹ̀rù lórí rẹ̀ kéèyàn máa máa pààyàn tàbí kéèyàn pààyàn ní ti àṣìṣe ó sì fi ṣe é pààyàn ṣùgbọ́n sáà ní nǹkan tó tún jọ ìmọ̀ọ́mọ̀ ṣùgbọ́n tá a wà ní kùsùn àmọ́ àmọ́ o ètò ìyá kò bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ọ́mọ̀ máa ń ní àṣàyè àwọn ọ̀gbà wípé ìran tí ó ń gbà pààyè ju méjì lọ wọ́n ní orí pé méjèèjì ni kìtàbà ti sún náà lọ́sàlàyé ọlọ́sọ̀rọ̀ bá lè gbé àwọn òfin láì ṣe náà ní wọ́n máa kí alẹ́ mọ̀ọ́pẹ̀lẹ̀ ayé àkùnlẹ̀ mọ̀ọ́pẹ̀lẹ̀ nígbà àkọ́kọ́ta mọ̀ọ́pẹ̀lẹ̀ kọ̀ọ̀kọ̀lọ́pọ̀ mọ̀ọ́pẹ̀lẹ̀ ẹgbẹ́ rẹ̀ àfi wọ́n ó sì tòbí sọ́lẹ̀ rẹ̀ ó ní àwọn ìlà ìṣẹ̀ lọ́dọ̀ ni wà má ń yẹ kùtùmù mìíràn múdà àmìlà ẹgbẹ́ ìwọ̀n ẹgbẹ́ pa mọ̀ mi méjì tọ́nà ọ̀bà tọ́nà sọ́rì ṣùgbọ́n àwọn àrẹ̀bí àṣàlẹ̀ yìí àwọn ṣe síyáàdà méjì kò mẹ́ta ti bẹ́lẹ̀ yìí ìmọ̀ ẹgbẹ́ pààyàn kì í ṣe ìsìnpààyàn ìpààyàn lọ́nà já sọ wípé ọjọ́ bíi mọ̀ọ́mọ̀ ní ṣùgbọ́n kí èsì kọ́ máa bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọn àrẹ̀bí àmì máa kú jìrì ya àwọn ọmọ ẹja rọ mẹjọ ní pápá ìtọ́jà wípé ọwọ́ lójú ọ̀nà ní ṣe ṣùgbọ́n sí náà ọ̀rọ̀ ẹni náà láàrùn mọ́ bákan náà ẹlẹ́ẹ̀karùn-ún òun ni àtàsákùrù àlùpàtìlù ní tàsákùrù kéèyàn ó ṣe sábà bíi ikú fún ẹnìkan ibi wò láti wá yẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ kí a lọ sí káwọn àtàlẹ́ fọ́ba ní kí àwọn afọ àwà àwọn jẹ́ tí wọ́n sáré kí a máa fọ́ba ní kí ọ àwọn tí wọ́n kú sàyè wọ́n bá lè sí wọ́n dédé ó fún láti kọ̀ náà dáadáa ó jẹ́ àwọn tó oṣù rí pẹ̀lú wọn pàdé àwọn sùn ká lọ́wọ́ náà àkọ́kọ́ alùpàtìlù kìkà sábúgbì kéèyàn ó sì sábà bí ikú ẹnìkan kí ni ẹ̀sìn sọ lórí rẹ̀ àwọn àfáà ní alùpọ́tìlù bìtàsákúrì wọ́n ní ojú méjì ní ọ̀nà ọ̀run wa ojú àkọ́kọ́ o ní alìkìrọ́ọ̀rù alàlùpọ́tìlù kéèyàn jẹ́ lórí ìpá kókó lọ lè pààyàn àlèkìkìrọ́wù alàlẹ́kọ́tì kéèyàn jẹ nìkan pa pé lọ́ọ̀rì ipa alágbájá kò sí lọ́ọ̀rì ipa àgbọ̀bẹ̀. áwùlì kọ́tì bí tàṣà kúbi èèyàn jẹyàn pa ṣùgbọ́n èèyàn lè ṣe sábà ní tí ẹni lọ pa ẹnìkan. àwọn àfáà ní ìdájọ́ méjèèjì ọ̀gbọ́dọ̀ papọ̀ torí wípé méjèèjì náà yàtọ̀ síra wọn wọ́n ní kí ló yàtọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá nílò rè pààyàn ẹni tí ránṣẹ́ ẹni tí a ṣe ní ẹni tá a fún ní mú ètò wù ọ ni kódà kan tẹ́pẹ́ ètò náà rè báyẹ̀ yọ pa ìtumọ̀ rẹ̀ ni wípé lọ rè báyẹ̀ tí ìpapá ṣe bẹ́ẹ̀ pa mí ẹpa mí tàbí kí lọ rè pa kí ìdí díẹ̀ dára ìtumọ̀ gbani ṣùgbọ́n ibi tí wọ́n bá ti ní wọ́n ń parí láti ẹlọ rè páyàn ó yàtọ̀ sí pé wọ́n jẹ́ ní pa ìparí láti ẹlọ rè páyàn ẹnì tọ́lọ rè páyàn bẹ́ẹ̀ a ti mọ̀ wípé ẹnì tí ó ṣe ìfẹ́ ẹnu rẹ̀ lọ́nà kan kejì ṣùgbọ́n bọ́ọ̀lù lọ́nà kan kejì àwọn afọ ni ẹgbẹ́ ìdìbọn dáàbò báwo yẹn ẹ̀kọ́ kọ́ mú mọ́sálà àkọ́kọ́ wọ́n ní kẹ́lẹ̀ kan lọ rìn báyìí àwọn àfààní ojú tí ọ̀pọ̀ gbé wà ní pé ìdàgẹ́lẹ̀ ìmọ̀ àwọn òfin pọ́tì ẹni tí ó lọ rìn báyìí ìdàgẹ́lẹ̀ wọ́n yọ̀ ọ̀pọ̀ yìí sí kásọ̀tì yìí àwọn ẹ̀jẹ̀ òkè kápẹ́ tí ó lọ rìn báyìí kìí ṣe tó mọ̀tò yàtọ̀ sósì gẹ́gẹ́ bí ọmọ èdè tí ò tí ì mọ ọ̀tò yàtọ̀ sósì tàbí ẹni tó lè wò pé dáadáa lọ́wọ́ sì gbà ọ̀bẹ tó lọ ní kẹ́yìn ọpọlọ rẹ̀ tàbí kọ́pọlọ rẹ̀ ọmọ pè é kẹ́yìn olódebèrè fún sẹ́bà wọn tàbí kẹ́yìn olóbèrè fún sẹ́bà wọn. àwọn ànàfíyà ìmọ̀mọ̀ fún àlefa àti àwọn tí wọ́n jẹ́ àwọn akéwì tí wọ́n pẹ̀lú ẹ̀ táwọn tó lé lórí wípé ẹnì tọ́rẹ́ ní sẹ́yẹ wọn ò ní pa nínú ṣẹ̀ríà yìí ló táwọn gbọ́ ewu ọmọ tó sì lọ rè jíṣẹ́ yìí náà ò ní bá ò ní fi kẹ̀kẹ́ sí òun náà ṣùgbọ́n àwọn ní ẹ̀rí táwọn ti sọ bẹ́ẹ̀ wọ́n lè rí òde ní wọ́n nítorí wípé ìpààyàn ṣẹlẹ̀ láti ọwọ́ ẹnì tí ọ̀ràn ọ̀ràn ìpààyàn tí a mí pé kéèyàn bá ṣàròkẹ́ kọjá pé ẹ̀gẹ́gẹ́ fún rẹ̀ ló ṣiṣẹ́ ọgbà ọ̀nà mi láti fi hàn àwọn èèyàn pẹ̀lẹ́ mọ̀ ajẹ́ wípé lọ́dọ̀ ọ̀tàwọn olùkọ́ máa jẹ́ àwọn ìwádìí òbí tàṣà kú bí táwọn sì fẹ̀ gbó sípò tó rẹ̀ ní òun ni wọ́n pẹ̀sẹ̀ lára rẹ̀ ní anẹ́lùbá ṣírọ̀ àmúrọ̀ tọ́rẹ́ tí ó rẹ̀ tó lọ padà sẹ́kísẹ́yìn kánà kàmùjárọ́dì alàtí aláyẹ́dì ní àmìrì yóò hà ríkù hà ìfẹ̀yàṣà tọ́rẹ́ tí ó rẹ̀ tó lọ padà kọ̀tàṣe remote control lọ́wọ́ ẹni tí fi ń tẹ̀ nǹkan tí ò lè pé ẹsẹ̀ mi báyìí ẹ̀mọ́ tẹ̀mí báyìí bó ṣe wọ ẹni ní ń tẹ̀ a jẹ́ wípé ẹni ìpààyàn pààyàn ni ọwọ́ afẹ́ lu ọgbọ́n gbọ́ngbọ́n ọwọ́ atúndọ́gbọ́n lọ ọgbọ́n màtí èèyàn tàbí kọ́ lọ mú wèrè láti fi lè gbọ̀ngbọ́n kí ó lọ ká ṣùgbọ́n tó pààyàn náà kọ̀ wá gbọ́n ẹran ń kọ́ wà lẹ́yìn tẹ̀mí ìlú yẹn ìnà sí ètò ìlú ìpààyàn rẹ̀ wípé gbogbo ẹnìkẹ́ni tọ́ba ìran lè ké tí ètí ìgbà àbọ̀rẹ́wẹ̀rẹ̀ lọ lè páyàn òògùn òun lọ dára lọ ṣèyá òun yìí òní ọ̀tàn rẹ̀ nínú ìdájọ́ ọlọ́run wa sàkánà wà dáadáa ó dé ní. ẹlẹ́ẹ̀kejì ìdàkẹ́rẹ́ ni màmúrò mùmẹ́yìí zan aw kana baligan aqilan kẹ̀bíra ẹni tí ó yọ̀rọ̀ rẹ̀ báyà tó bá jẹ́ tọ́mọ̀ tó yàtọ̀ sósì ọmọ tó máa pààyàn àbí àgbàlagbà tí ẹni ọ̀rọ̀ yé ọlọ́pọlọ ọjọ́ pa kó o sì gbẹ́rẹ́ kó wá ní ọlọ́pàá yẹn àwọn àfáà ní ẹgbẹ́ tí ìdájọ́ lórí rẹ̀ àyàfi kẹ́ kọ́kọ́ pọ̀ sí méjì wọ́n ní pínpín méjì gbogbo ìmọ̀ ayẹ̀kú náà nílẹ̀ àmì ìsùlùtọ́nù àlálùmọ̀ àmúrí àwọn ìgbé nínú kọjá wípé ẹni tó ní kéèyàn lọ pa àyẹ̀ oúnjẹ pinlẹ̀ lásẹ̀ kan lórí èèyàn lọ́tọ̀ tẹ́lẹ̀ tí èsẹ̀ tí ó pa àyẹ̀ sọ̀rọ̀ tí yóò máa wẹ̀ wọ́n ní ẹ̀fìn ọ̀sẹ̀gbẹ̀. áwọ̀ lẹ́yìn sà nínú ámírì aláìmọ̀ àmórì sùntọ́nà tàbí kọjá pé gómìnà rẹ̀ pààyẹ̀ ọ̀dásẹ̀ lórí èèyàn ọkàn sọ̀dọ̀ pààyẹ̀ kò sí gbogbo ìgbà tí ìyàbá lọ pààyàn ìdá àlàmìyàkùn ilẹ̀ ámìrì sultana alálìmọ̀ àmórí lọ pààyàn ẹni tó ní kéèyàn lọ pààyàn tí èyàn sì gbẹ́ ní owó àti ọ̀rẹ́ tí ọ̀tọ̀ tó ń yàn mọ́tò yàtọ̀ sí ṣùgbọ́n tó ní kéèyàn lọ pààyàn kò ní àṣẹ kankan lórí èyàn tí ẹgbẹ́ tí ìyàn bá jíṣẹ́ tó fi lè fara nìyàn bí èyàn bá lọ lè pààyàn ó tọ̀ lọ́dára tó ṣèrí à ṣùgbọ́n tó ní wọ́n lọ pààyàn yóò وإنما يختص من المباشر المقبول ẹnití ń paláṣẹ tó sì jẹ tọgbẹ tó ti dàgbà tọwọ lọrọ ìpààyàn tẹ ẹ tó sì gbọ láṣẹ ọ láṣẹ kẹkẹ lórí rẹ ó tọ lọdaràn díà ṣùgbọ́n tó ní ọlọrọ ìpààyàn yìí náà wọn ò fi sẹ́wọ̀n pé ẹni tọ́lọ̀ ń kúrò ọpọlọ tó sì dàgbà tọ́gbọ̀tún yàtọ̀ sí tí wọ́n á wọ́n ti rí bàtà náà yẹn kó mu ti wọ́n fi ọ̀pọ̀ máa dàbí lò ní bàtà ọ̀pọ̀ máa ọ̀pẹ kó fi náà yẹn àdébí nà fọ́ọ̀tì láti náà sọ̀ ábà tí wọ́n padà dá déètì. ìsìláàmù mùsùlùmí fine ṣùgbọ́n tó lọ sọ pé wọ́n fi fọ̀ọ́mọ́ ẹ̀ tí wọ́n fi fọ̀ọ́mọ́ tẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣé ẹ lè gbà lẹ́jọ́ tẹ̀yìn náà ó bì sí pẹ̀lú aláfẹ́ iná wájú wa lẹ́ẹ̀kan wájú ọlọ́run tẹ́tẹ̀má wàlẹ̀ àtẹ́kùmá ìlọ́wọ́ ìṣàlẹ̀ abẹ́rẹ́ ẹ bẹ́ ilé lánà pé ẹ̀mí ọmọ àyè lánà ẹ̀yìn ọmọ rẹ kírẹ̀ tó sọ bẹ́ẹ̀ sí ilẹ̀ irú ó ń tọ̀ ẹ̀ gbọ́dọ̀ ọpọlọ wọlé báyìí sọ̀rọ̀ mọ́kẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀sìn máa wọlé nínú lórí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ bí adarí kẹ̀kẹ̀kẹ̀ bọ́yọ́ lẹ́rú sẹ́yìn bí ẹrú mi èmi mọ́ra gẹ́rẹ́ olùdásẹ̀dá inú sẹ́yìn náà bàbá sọmọ sẹ́yìn ọ̀gá sọmọ ẹsẹ tàbí olùkọ́ sọmọ akẹ́kọ̀ọ́ àmọ́ bẹ́ẹ̀ tí ustaasu bá na tọ́lí bùbá ọ̀dẹ̀pá kí ìdájọ́ rẹ̀ àmọ́ bẹ́ẹ̀. nàmbà wọ́n adájọ́ ẹ̀ẹ̀kejì ẹ̀ ń jẹ́ bí ọ̀gá ẹlẹ́ẹ̀kẹta òun ni ọkọ sí ìyàwó wọ́n tún ìbò òun náà tó lọ́wọ́ bá wí mistakenly tí ìyàwó lọ sí ìsìnkú ìyàwó rẹ̀ pa kí n dàgbé rẹ̀ tó ṣe yá àbẹ́sọ lábẹ́ tó kékeré lábẹ́ tàzíìrì àwọn afẹ́jábẹ̀ tàzíìrì lódìdí torí pé à sọ pé ẹnìkan yóò á ẹnìkan yìí tásìsù mi lóhùn ẹ máa rè pààyàn lọ́pààyàn tẹ ẹ tó sì ní ọ̀nà pààyàn ọ̀nà sẹ̀kẹ̀kẹ̀ lórí rẹ̀ ṣùgbọ́n lọ́tọ̀ kà sọ tiẹ̀ lọ. òótọ́ ni ọ tán ṣùgbọ́n ẹtọ́ náà ń ikú ìbò òde fẹ́ ni ó ti ẹ̀gbà lóòótọ́ kọ̀ọ̀bà lóòótọ́ òun nírọ́ òun nírọ́ yóò àzà tàzílù wá ìyà tọ́lọ́ ń fi òdiwọ̀n rẹ̀ sọ́dọ̀ ta ni sọ́dọ̀ adájọ́ lọ́kẹ́wò ṣoṣo gẹ́gẹ́ bí ẹni tí wọ́n rí tí ń kí sí omi olóbìnrin ní kọ́rọ̀ kò sí ìdájọ́ kẹ̀kọ́ kí báyìí látọ̀dọ̀ náà wà lórí rẹ̀ ṣùgbọ́n kọ́mọ̀ bá sí ewé ẹ̀rọ tó ń kókò rú ṣùgbọ́n adájọ́ ọ̀pọ̀ sí wájú sólóde lórí ìròyìn tí ń dájú ọdún dájú ẹ̀wà àti pẹ̀lú kọ́sẹ̀ àzíìfù bẹ́ẹ̀ wọ́n máa ní olóbìnrin ní gbogbo 有卫生站，我们有卫生站。 ọlọ́run ìtọ́ pààyàn láti ẹ̀mẹ́ nítorí pé kí èso gẹ̀gẹ̀ lọ́ba aṣáró ìtàn sáfẹ̀wò ni pé ìpààyàn náà ti tàwọn táàdì pẹ́lẹ́ ìgbọ́n lọ́pọ̀ àyẹ̀ ni tàbá rẹ pé ọkọ̀ òun àbẹ́dá pẹ̀lú ọ̀yìn tí èbá ti sí ẹ̀rọ náà lọ́pọ̀ àyẹ̀ ní táwọn ẹ̀sọ́ àwọn ẹ̀dùnmọ́ kò nílá irú ẹni yẹn ẹni tí ọba ti lọ́pọlọ wèrè ni o àbọ̀ mẹ́gbẹ́ ọ̀nẹ́sẹ̀ kẹ́kẹ́ ń tiẹ̀ lórí ọ̀rọ̀ mẹ́sàn-án ẹni tọ́ra ń sẹ̀ ni wọ́n sì kéde òwò ìyàtọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni ẹnì tó pààyàn láṣẹ lọ pààyàn ṣùgbọ́n tó náà lọ pààyàn yìí kọ̀ láṣẹ lórí oúntọ̀ lọ pààyàn lẹ́yìn tí ìláṣẹ lórí ẹ̀ ó náà wá lọ pààyàn a jẹ́ pé ìwọ ló ní ọ̀rọ̀ ṣùgbọ́n tó náà lọ pààyàn ó kẹ́kọ̀ọ́ yẹn díẹ̀ ní tó ní báṣe pẹ̀lú dídíà kàfárọ̀ ọ̀rẹ́ tó lọ pààyàn lọ́wọ́ lókùrú àtọ̀jẹ́ pé tó rẹ̀ yẹn sẹ́kù sí kéde tàbí alákọ̀ọ́kọ́ lo súrọ̀ ẹlẹ́ẹ̀kejì súrọ̀ kejì àyẹ̀kúrò ní amir sultana mahmoud ẹni tó lé èèyàn lọ rè pààyàn ẹni tó ń làṣẹ lórí èèyàn ẹni tó lé èèyàn rè pààyàn ẹni tó làṣẹ lórí èèyàn tó bá làṣẹ lórí èèyàn ibi ìní ìlàbù wa dọ́rọ̀ pàpà àwọn mẹ́dàkùn méjì papọ̀ mẹ́dàkùn méjì wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ màlìkíyà kí lọ̀rọ̀ ti wọn ṣàfíyà àti ànábìlà wọn papọ̀ ànàfíyà wọ́dájú kí ni tí màlìkíyà sọ lọ́rọ̀ náà máa ní tọ́ba lọ́rẹ̀ jẹ́pẹ́ tọ́pa yẹn lásẹ̀ lọ́rẹ̀ páyẹ̀ ìdàkẹ́rẹ̀ làwù súntọ̀ alàlàbò tọ́ba ní agbára lórí ẹni tó ní kọ́ lọ́rẹ̀ páyẹ̀ ìmọ̀ọ́mọ̀ máa ń kì àti ẹ̀ńtọ́lọ rè pààyàn àti ẹ̀ńtọ́ pààyàn àwọn méjèèjì ni wọ́n jọ kán pọ̀ ní déédéé. wọ́n ní kí ni ìdájọ́ náà sí wọ́n ní ìdájọ́ náà sí àwọn àwọn ẹgbẹ́ sí kùnú ìrọ̀ ìjẹni olùpa nítorí pé mo ṣèrí à ẹ ń bá jẹ́ èèyàn pa pé lọ́lẹ̀ báyàn tí wọ́n sì lọ́lẹ̀ pa owó lọ tó sì lágbára lọ́rọ̀ èèyàn èèyàn náà lọ rèé ṣe láti ìgbẹ́ǹdì ẹ̀mí rẹ̀ kò sì lẹ́tọ̀ọ́ kí èèyàn sílẹ̀ ìtọ́ba ìkàrà pé ẹ̀mí èèyàn ọkọ̀ lórí lọ́ọ̀rẹ́ ipa ìlúmí èèyàn ọkọ̀ lọ́ọ̀rẹ́ ipa ìlúmí tó náà fi ẹ̀mí díẹ̀ ní ara rẹ̀ àdéhùn tó lọ́kùn lé kọ́ ya bàbá lọ ọlọ́run sọ ìwọ̀n máa ń fi ìfẹ́ máa ń lọ́ra òní ìta ìwọ̀n bàbá lọ yálà ìfẹ́ ìfojú ẹ̀ àbẹ́ ìjọ ìfojú ẹ̀ wọ́n wá ní níjọ́ ẹ̀ lọ́dọ̀ ìmáàmù Málíkì wọ́n ní ìlágbára lórí ẹni bí irú rẹ̀ lágbára wo ni wọ́n wá kí àyè pé tàṣúntọ́tì aláwáládì ní gẹ́gẹ́ bí agbára tó máa ń ní àti bàbá ní lórí ọmọ rẹ̀ wàlẹ̀ hakim aláwẹ́tàtà ìrọ̀tì tàbí olórí ìlú adájọ́ lábẹ́ àwọn ọ̀rọ̀ yíyá rẹ̀ oúnjẹ àwàpọ̀ ìtọ́wọ́ ayọ̀wọ́ lọ́fì òní mẹ́tàbù ṣàbìríyà àti ànábìlà àwọn nílọ́tọ̀ ti tàwọn gúgúmì méjì ni ọmọ ẹ̀kọ́ sí wọ́n tó pín méjì kí ló fi pín méjì kásìtàbílẹ̀ kátó àti ríwùrán agbára ẹ̀ tí ó sọ ṣùgbọ́n àfikún tó yàtọ̀ lọ́dọ̀ tí wọn tàbí ànábìlá ti di òkè àti ṣàfihàn àwọn ní tó bá jẹ́ pé tó pààyàn láṣẹ lọ rè páyàn ó ní agbára lórí èèyàn wọn láwọn ò ní sọ́dà tó kẹ̀kẹ́ títí táwọn ó fi rí ẹ̀tọ́ lọ pààyàn ẹ̀tọ́ bá pààyàn tó wá gbé kalẹ̀ tó wá ní lábẹ́jọ́ ní ẹ̀ tá ló yọ pààyàn tó débi dájú ni ló sì pàtó fi tẹ̀lé wọn orí sílé ẹ̀rọ ìrìn lágbára lórí ìlú tàbí ọba ìjà wà lóko ọmọ ìtiwájú ẹni gómìnà ìdílé parẹ ní pírẹsẹ̀ntì ní kò sí lágbára lórí ìlú tàbí ọba ìdí ìgbò tàbí ọba ìyàwó wá láti ọdọ àbáyé ní ọ̀nà òwe rẹ̀ lọ́dọ̀ tí a kọ̀ ṣùgbọ́n bọ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ tó ọ̀gbẹ̀gẹ̀ tó ọlọ́run ló fi jẹun ó ní mọ̀ máa ọ̀páyọ̀ àwọ̀mọ́kù ànábílà àti ṣàbíyà ní kápẹ́ gbólóòtọ́ tẹnu ẹ̀ jáde lò ọ̀daràn wọ́n ní àwòrán dá ẹnì tán náà bí ọ̀rọ̀ pààyàn ló àsìkò òun ìyá rẹ̀ fúyẹ́ ẹnì tán báyẹ̀ òun ní ọ̀sẹ̀ ìtàn wọ́n ní kí ló dé wọ́n nítorí àdéhùn àtẹ́bí sàṣẹ́lá tí ìmọ̀ràn ló kù sẹ́yìn lọ́gbà wa àlẹ́ hákàbí ọ̀hánwó àlè ìfárí náà gbà wa wà ní àdéhùn ọ̀rọ̀ الحاكم ومخرج مسلم احمد شاب ساسويدي لا طاعه لمخلوق في معصيه gbogbo abẹ ẹdẹ ẹ̀dá kan ọ gbọ́dọ̀ tẹ̀lé ẹdẹ ẹgbẹ́ rẹ níbi tó ti ṣẹlọ because wọn nílò ọ̀pọ̀ àyàn ó sì mọ dájọ ọ̀pọ̀ àyàn ọ̀rọ̀ ní àtàṣe ní ẹgbẹ́ yá ló tí o ó sì gbàgbọ́ ọ̀rọ̀ ìwúrẹ ìlẹlẹ wò lábẹ ẹsẹ ọtí nìbọn náà. ọyá ọ ọmọ ìyẹn kan jẹ lọ sí wáṣí ìbò lọ rà ní àwọn afẹsí ìṣiṣẹ́ ìdílé ìdílé ìlú ìlú wọn ṣe àpá láti fi àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń wò ìṣẹ̀wò sukùl ní wọn lẹ àti ìṣẹ̀lẹ̀ náà mo ò sì lè sọ fún ọ pé kó sẹ́nu tírélà kó kó bẹ́ẹ̀. ọwọ́ àwọn ìdájọ́ ọlọ́run orí rẹ̀ wọ́n lọ̀rọ̀ ń bẹ lọ́rùn rẹ̀ wọ́n yí padà tọ́tọ́ wá jẹ́ wípé ẹnì tí wọ́n ní ọ̀rọ̀ pààyàn tí ó sì lásẹ̀ lórí rẹ̀ ó ń tọ̀ kò ọ̀mọ̀dájọ́ náà lórí rẹ̀ ẹni tó pa láṣẹ láti lórí rẹ̀ tó lọ dábì rẹ̀ fún ọ̀gá rẹ̀ ní pẹ̀pẹ̀ ọ̀lùkọ́ ṣùgbọ́n kọ́ mọ̀ pé tí ọ̀dá ni wọ́n lè ṣe ẹ̀gbà sílámù ó lè gbé ibi tọ́rọ̀ sí iye wọ́n lè gbé bẹ́ẹ̀ náà àwọn ṣàfihàn àti ànábìlà ló ní táìmù ẹni tó pa láṣẹ òun ni ó lu ẹrù kàfárọ̀ ìdára rẹ̀ wọ́n ní kí ni lọ́fà nítorí ìjúbe asìn ìjúbe tọ́ àti àmìrì wà ní hákìmì torí pé ní ìsìláàmù dandan ọlọ́run pé ìmọ̀ tẹ̀lé àṣẹ àwọn olórí lókùrú ìgbà tí èbá ṣe pé yóò kò sínú tí ó bí ọlọ́run bá ná ẹjẹ́ ẹ̀sìn rẹ̀ ọ̀nà ìdájọ́ ìwọ olórí kò sí màdájọ́ irú ẹni kò ní oògùn aláì àlẹ́bí àwọn ànàbíyà wọ́n ni ẹni tó ní kẹ́yọ̀ lórí báyàn tọ́bá láti lórí lórí ẹ̀ bẹ́ẹ̀ kò sí ìsọ́ọ̀sù bẹ́ẹ̀ ọ̀dà ẹni ọ̀tàsápábà ní ẹni tó lọ́nà tó ti wọ́n ní kọ́lọ́pàá tó báyàn tó sì mọ̀ pé tọ́lá sí lórí o olọ́pà ńláṣẹ kò sí nǹkan kan bẹ àyàfi tí ìjẹlẹ ńpa bá wọ bí a bá sọ pé ìjẹlẹ ńpa ṣe pé ìjọba fi ẹ̀mí ẹni dí nǹkan mi kò nìyẹn lọ́wọ́ ayọ̀ lọ́wọ́ sí máa kọ́ gbọ́dọ̀ wà lọ gbọ́dọ̀ ilé òfin nǹkan díẹ̀ mi ọ̀rọ̀ tí àwọn àfáà pín ìparí láṣẹ ìparí sí ọwọ́ àtẹ̀sí ní ìmọ̀ kí wọ́n fi pọ́lísì pààyàn kìí sí pé ó dínà lọ́pọ̀ dáàbà ṣùgbọ́n nǹkan tí a ń fún ìlọ́pàá wọ́n wà ní àdìkọ́tì rí tàṣàbùrù ìfi nǹkan kẹsẹ sábà bí ikú fún ẹ̀ẹ̀kan táwọn sọwọ́ àtẹ̀sìmí ìdàsápà ọ̀rọ̀ jùlọ rọ́dùn káfà tún mẹ́rin tẹ́lẹ̀ kan bá fún ẹ̀yẹ̀ kan ní ìwọ òfin wọn àwọn ànàbí àságbà lọ́dọ̀ tí wọn àwọn àdébà ìgbé nígbà tí èso gangan lọ́pa sí gangan mẹ́wọ́ àfẹ́kù gangan lọ́pa gẹ́gẹ́ bí bẹ́jà wọn fẹ́ sára yìí tí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ mọ̀ ní àwọn ní gbogbo ẹni ọ̀bá fún ìyẹ̀ ní ìlú lọ́wọ́ mú àwọn àbá mi ṣe rántí nàmà nàìjíríà ka ọ́tìlì ó tàn ka ọ́tìlì nàfsà ìdájọ́ ẹ̀ ní ìdájọ́ ìpara rẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ́sẹ̀ ó mọ́tò nígbà tí mo kọ́ pẹ̀lú mi. wọ́n wá ní tó tàn gan bá mọ̀ kò méjèèjì tó lè pààyàn kọ́ fáànà síyàn wọ́n ní téèyàn bẹ́ẹ̀ bá ọrùn èèyàn ó ní ìdájọ́ ìpadà wà ọkọ̀ òsìkú ó sì kó lè parẹ́ kèésì ìṣẹ́jú òkè kẹsí ọ́ tí àbá burú ẹ̀ àwọn ànábíà wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ dáa ṣùgbọ́n àwọn òbí àdára náà gbogbo ọgbà tí wọ́n bá ti fún yẹn ní tó lè pààyàn wọn yọ́ọ̀ máa túmọ̀ ìmọ̀ ọmọ pààyàn ni kèé ṣe pé ìṣèṣì pààyàn lókùrúgbà tó bá ti jẹ́ pé irú nǹkan yẹn máa ń pààyàn tàbí irú béèrè tí wọ́n fún yàn ń bẹ̀ a máa pààyàn àwọn ìlòwọ́n wọ́n sì wà súnmọ́jú torí wọ́n mú ẹ̀rí wa nínú nínú àbíjà àbíkùrẹ́rọ tí ìmáà àbújá òkúta wà nínú kristo bíṣíù ibùdó ìbàbọ̀ ibùdó màgbọ́ rọ́bí àgbọ̀ gan obìnrin yahudíyà àti nígbà tí wàá sálá bíṣáàtì màsíwọ́mà ọwọ́ afọ́nù sọ̀sọ́nù pé apáyà tí wọ́n ti lé ní wọ gbogbo ní àwọn sọ́kà fún bẹ̀rẹ̀ pépé ọ̀rẹ́ bí fáwọn ìlà ìgbẹ́ náà ti kọ́kọ́ dà sílẹ̀ ìgbàgbọ́ rẹ̀ yẹn ti àlẹ́ bí sọ ẹ̀rọ ọdún ọ̀pọ̀ ní kí tó bá ti gba ojú méjì wá olójú àkọ́kọ́ ni kéèyàn fẹ́ tí ètí ìgbọ́n mu o sì kò méjì lọ ní o kò fún lédè rẹ̀ kọ́dà kí ọmọ olójú rẹ̀ ṣe ó yóò tún rẹ̀ sí yẹn kọ́dà tún máa náwó sí gan ní òdò òkú náà ní ìjà kọ́kọ́ ní díẹ̀ lọ́kọ́ sílẹ̀ ìmọ̀ máa bà yẹn tàbí ẹ̀ńtọ́ mọ̀ tó yàtọ̀ sósì téèyàn máa ń rọ ìwọ níwájú rẹ̀ láì ìjọba ìwọ kóòtù lọ́dọ̀ lọ́sàgbà ọ̀rọ̀ ẹ̀kọ́ pé tó ń jẹ́sọ̀ sí téèyàn wá jẹ́ pàmò ìwọ ìmọ̀ ọlọ́pàá rẹ̀ kìí ṣe ìṣe ìṣìpáyà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ lọ́dọ̀ ìmọ̀mù àwọn àlefa ìdí ọ̀sán náà ló fi àwọn òkùnrin àìkọ́ tó ń dàṣà fún mi ìṣe sábà bí wéyàn táàlé kóńtọ̀ like my القاتل على العامل لأنه هو الذي أمر بالقتل والمأمور المباشر كآلة كمجرد كمجرد آلة بيد المأمور يحركها كيف يشاء والصورة الثانية إذا كان المأمور مميزا أو كان كبيرا بالغا ذرا عاقلا فمن يحكم قال اهل العلم هذا على قسمين القسم الاول اذا كان للامر سلطان على المامور كيف يكون الحكم والصوره الثانيه اذا لم يكن للامر سلطان على المامور ففي الصوره الاولى اذا لم يكن للآمر سلطان على المأمور ذهب جمهور العلم إلى أن أنه يختص من المأمور لأنه لا قدر له من حيث أمر ومن أمره ليس عليه سلطان فإن هذا كأنه تعمد ذلك أما إذا كان للآمر سلطان على مأموره فباشر المعمور أن يقتل وحصل القتل ذهب المالكية إلى أنه متى ما كان للآمر السلطة على المعمور كسلطة الوالد على ولده وكسلطة الحاكم على من ذات إمرته فإن عليهما القول معنى يختص منهما معا أما الشافعية والحنابلة ذهب مذهبا واحدا وذهب إلى أنه يفرق بين كون المأمور عالما بأن هذا القتل بغير حق فإن كان عالما بذلك فإن عليه القتل لماذا؟ لما جاء من كلام صلى الله عليه وسلم من حديث عمران ومن حديث الحكم بن عمر البخاري والحديث المخرج في المستدرك والمخرج في المسند قول رسول الله صلى الله عليه وسلم لا طاعة لما قبول في معصية القرآن أما إذا كان جائلا بالحكم ولم يعلم أن هذا القتل بغير حق بغير حق فإن الوزر على الآمر لوجوب طاعة الحاكم وهذا لبراءة لأصل براءة الذمة أما الحنفية ذهبوا إلى مذهبهم بأن هذا عندهم من قبيل القتل بالتسبب ما دام أن الآمر ما باشر القتل فإنه لا ليس بقتل عمرو وإنما هذا عندهم على القتل بالتسبب هذا الذي كانوا عليه أعني الحنفية فإذا جمعنا جميع هذه الأقوال نرى أن الجمهور في السورة الأولى قول القيل وفي الثانية قول الشافعية والمناهلة أقرب إلى الصواب أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم الحمد لله رب العالمين مالكية لكنه فرق بين كون المتناول عالما بأن مشروبه مسمور فإذا كان عالما وشربه فإنه كمن قتل نفسه وإذا لم يكن عالما بذلك فإن القادة على من أشربه أما الحنابلة ذهبوا إلى أن هذا السن إذا كان مثله يقتل غالبا أو سقي بخدع يقتل مثله غالبا فإن عليه القصاص واحتجوا بحديث أبي هريرة في قصة شاة مسمومة أوديت رسول الله صلى الله عليه وسلم لما أكل منها رسول الله صلى الله عليه وسلم وتعلم منها عفا أن تلك المرأة ولكن شعر استسلام في عكس ابن المراء ابن المعمور فلما فارق الحياة أمر رسول الله صلى الله عليه وسلم باليهودية وأتي بها ثم أمر بقتلها قصاصا ببشر ابن البراء ابن المعمور أما الشافعية ذهبوا إلى أن التسميم إذا كان على الصبي أو مجنون أو غير مميز فإن هذا كالعمد كذلك لو سقي من كان بالغا عاقلا كبيرا مع الذكرى فهذا كذلك كالعمد هذا عندهم ليس من قبيل التصرف القتل بالتصرف هذه أقوال العلم ونسأل الله أن يسلم ألسنتنا من أعراض المسلمين وأن يسلم أيدينا من دمائهم وهو على ذلك قدير وبالجرد كثير اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر آلاك أداء الدين اللهم دمر آلاك أداء الدين اللهم وحد صدور المسلمين واجمع شتى